الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن ولا وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدبه الله تعالى وبعد وشأن وأقبل الإسلام ìjẹ́ mùsùlùmí wa láyé kìí ṣe ọgbọ́n wa bẹ́ẹ̀ sì ni kìí ṣe ìmọ̀ wa tàbí òye wa bó ti wulẹ̀ kó mà kìí sì ṣe agbára wa rárá nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa bí wa sínú Islam àwọn òbí tó bí wa wọ́n jẹ́ mùsùlùmí kìí ṣàwa la sọ pé ọlọ́run àwọn òbí mùsùlùmí ni kò jẹ́ kí òbí mi bàbá wa la náwó sí pé bàbá yìí ni òbí mi rárá eléyìí ń bẹ nínú èbùbù ọlọ́run ọba kádàrá tọ́lọ́run ọba wọn là ń pè ní mọ̀ṣíyàtúlọ́hì kàwọ́níyà. a مشيئة الله الشرعية آه مشيئة الله الشرعية àti mashi'atullahi alikawuniya fẹ́dẹ̀ ọlọ́run ni pé bí nǹkan ṣe ń bẹ fún àpẹẹrẹ àwọn òkè tá a bá nílùú wa tí wọ́n yìí mashi'atullahi ni bọ́lọ́wọ́n bá sì fẹ́ ni a ní kápá kankan lórí ẹ̀ a ní kò sí nǹkan kan táwa dá sí nínú ẹ̀ mashiyatullahi al-kawniyya ẹni tó jólúgbòdì tí wọ́n bí tó ní ká mẹ́fà lọ́wọ́ mashiyatullahi al-kawniyya ni gbọ́dọ̀ kí wọ́n torí pé kò bá èyí tí a mọ̀ mọ́ mi ènìyàn mú pé ọ̀kà márùn-ún ni àwọn ẹni ó gé bẹ́ẹ̀. àtòríṣiríṣi rẹ̀ báwa náà jẹ́ mùsùlùmí mọ̀ṣíyàtúlọ́hí alùkàwùníyà ni ó wù ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ àánú ọlọ́run ni be fún ọlá je ka pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa yufaqihuhu fid-din ẹni ọlọ́run bá gbèrò dáadáa kan yóò fún ní àgbọ́yé ẹ̀sìn àmọ́ mafhumu al-mukhalafa ìdákíjẹ náà túmọ̀ rẹ̀ ní pé ẹni tọ́lọ́run bá gbèrò dáadáa kan kò ní fún lágbọ́yé ẹ̀sìn èyí tó fi ga jù nínú ẹ̀sìn náà ni ká má ṣe bọ̀ Luqman sọ fọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ bọ́lá ń ṣe fi yé wa ní Suratul Luqman wípé ya bunayya la tushrik billah ọlọ́ni wa'id qala Luqmanu wa'id qala Luqmanu libnihi wa huwa ya'iduhu ṣùgbọ́n tí ń gbà tí Luqman sọ fún ọmọ rẹ̀ lẹ́ni tó ń ṣe wáàsí fún tó ń ṣe ṣìdí fún ya bunayya ìrẹ̀ ọmọ mi kékeré la tushrik billah má ṣẹbọ pẹ̀lú Allah o pẹ̀lú ọlọ́run o la tushriku billah torí pé inna shirka lazul kò sí torí pé máa yà kúrá mi o ń ṣàlàyé ni o <laughs> inna shirka lazul mun azim torí pé dájúdájú ẹbọ tó rí yẹn zulumun azim ni àbòsí tó ga jù ni ó lẹ̀ṣẹ̀ tó ga jù lórí rẹ̀ torí wípé ni torí wípé. hakul ibada ẹ̀tọ́ ìjọsìn lillahi wahida ọlọ́run nìkan lónìí huwa alladhi yastahiqqu al-ibada ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí kájọ́sìn fún ká ní gbogbo ọ̀nà tó yẹn lè gbà wò. ọlọ́run ọba nìkan ni li annahu olódà gbogbo ẹ̀dá kò sí ti ń jáde ẹ̀dá wọn lẹ́yìn àlá ẹ̀dá gbogbo àyókù àtàwọn ìdí ìgbẹ́ ó nìkan ni ètò ga jù mẹ́sìn nípa lóun ṣe ẹ̀sìn ńlá gbọ́ yí ẹ̀sìn ìsọ́lí omi bí ṣùrù ti ha wà sí ha ó ń kírun pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ àtàwọn àsìkò rẹ̀ tá a ti mọ̀

àtàwọn àwẹ̀ tí iṣẹ́ àwẹ̀ ọ̀ràn yẹn tí ìṣèṣe ramadan wọn tó máa ń gbà. yahud yàtẹ̀mí ó máa ń ṣe múra ó máa ń lọ àjì wàlákin yushrik billah ṣùgbọ́n ó máa ń ṣe bọ́ pẹ̀lú ọlọ́ fàhádìí kò lò á gbogbo ìjọsìn tó ń ṣe yẹn pátá bá àpìlà ànù ni irọ́ ni kò ní wúlò fún nítorí kíni torí pé ó ti bà àwọn ìjọsìn jẹ́ bí shirk lọ́lọ́wọ́n bá ti sọ fún ànàbí sallallahu alaihi wasallam ní Kùránì pé la in ashrokta la in ashrokta tí rí ànàbí ìdíwọ̀ tó bá lọ ṣe bọ̀ pínrín pẹ́rẹ́ láyé àbátọ́ na ọmọ ẹlòkù gbogbo iṣẹ́ tó rò pé ń ṣe òun kírun ń gbàwẹ̀ ní òun ṣeré ní òun tọrẹ ní gbogbo ọkàn bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìdá tá a bá sọ pọ́lọ̀ fún yàn lágbòóyé ẹ̀sìn ètò ga jù ń bẹ náà ni pé Allah yushrik billah kò má ṣe bọ́ pẹ̀lú ọlọ́ wa an yuwahhida rabbah kó ṣe ọlọ́run ọba rẹ̀ ní ọ̀kan ṣoṣo fi rububiyati í níbi ìjẹ́ olúwa rẹ̀ bí ma'ana pẹ̀lú ìtumọ̀ pé allahu le khalik allah ọlọ́run ẹlẹ́dà wa huwa raziku ó ní olùpèsè gbogbo àwọn ẹ̀dá wa huwa al àlámọ̀rí ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wà bí yáàdì ilé khayr ọwọ́ rẹ̀ ní orí wà kò sí lọ́wọ́ ẹlòmíì. la yadurruk kò lè kó ìnira bá ọ kankan gbogbo àwọn tó máa ń fi ìnira kànyàn tàbí tó rúpa ń fi ìnira kànyàn tàbí ìnira fúnra rẹ̀ ò lè báyàn illa bi idnillah àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ lọ ìrìn ló fa nusratul baqara sura ẹlẹ́ẹ̀kejì aya ìkejìlélọ́gọ́rùn-ún bẹ́ẹ̀ sura two aya one hundred and two nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa àwọn yahudi tí wọ́n ti dẹ̀lẹ́bọ wọ́n bẹ̀rẹ̀ sí sí àwọn àlùjànnú wataba'u ma tatlu shayatinu ala mulki suleiman wa ma kafara suleimanu walakinna shayatina kafaru. يعلمون الناس السحر وما أنزل على الملكين ببعديل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر سبحان الله يعني فلا تكفر ويتعلمون تتتتي سلام الله في صحيح ولقد علموا lámẹ́ni ṣtàrọ́hù mẹ́ẹ̀lẹ́hù fìlẹ̀ àkírọ̀tì ní kọ̀láàkọ́ wàlà bí ìsàmẹ́ ṣàrọ̀ òbí hi àǹfùsàmù làwùkánà yàrá ni. ọlọ́run ní gbogbo wọn ni wọ́n sì ti mọ̀ wípé kò ní í pín oríire kankan fún fìlẹ̀ àkírọ̀ níjọ́ gbèjì látara tí wọ́n ń ra yìí kì í ṣe idán kì í ṣe ẹbọ yẹn pé kò sí bọ́lọ̀ ń ṣe sọ fún wa látòrí ahọ́n ànábìrin sápé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna dájúdájú ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna pé yóò fara forí jìn ẹ̀ṣẹ̀ sínú ọ̀rọ̀ tiẹ̀ mọ́ ọlọ́run bá ti ṣe àlùjànnà ní èèwọ̀ fún wa ibùdó nínú náà wàmọ́ lè zọ́ọ̀lì mìíràn mìíràn ansọ́r kò sì ní sí alárànṣe kankan tó ti wulẹ̀ kó máa fún gbogbo àwọn ẹlẹ́bọ̀ azọ́ọ̀lìmùn hùnà ẹlẹ́bọ̀ bí wọ́n ṣàlàyé ń bẹ̀ náà ni pé ẹ̀tọ́ ọlọ́run ọba yóò ń tọ́ máa ṣe ọlọ́run lọ́kàn fírù bìbíyà tí inú ìjọ ọ̀tínú ìrùbíyà rẹ̀ tí mo ṣàlàyé pé òun ló dá gbogbo tónú ọlọ́run sọ nínú rẹ̀ wípé nínú àyà tí mo kàlẹ̀ kan yẹn ibi tí mo fẹ́ lò ń bẹ̀ gangan tí mo fò ní pé ọlọ́run ọba ní wà mọ́ ọlọ́run ní wà mọ́ hum bi dọ́ọ́rin min ahadin illa bìbìlà tí mo fẹ́ lò ní orúkọ ogun ló jẹ́ nǹkan tì ọlọ́run wà mọ́ hum bi dọ́ọ́rin min ahadin àwọn wọ̀nyí ò lè fi ìnira kankan tán ẹnikẹ́ni illa bi idnillah àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ wàhádàyà ni eléyìí ní túmọ̀ sí pé àyà ni nígbà míì tá a bá rí mùsùlùmí kan wàá wá mu sí ìbọn gbẹdọ̀rọ̀rí ẹ́ ó wá jẹ́ ẹni tí nira kankan mọ́kìn mìnísẹ́hìrín bóyá látara wọ́n sá náà sí ni o yẹ kí wọ́n sá sí ni o tàbí ọ̀nà míì haza laysa minal ajab èyàn ò sí nù yanu tàbí ìmọ̀ torí pọ́lọ́ ti sọ wípé wà máa ń bi darrin min ahadin illa bi idnillah wọn ò lè fi ní akẹ́nikẹ́ni àti pẹ̀lú ìyọ̀dọ́ náà jẹ́ ń yọ̀ǹda ni fún wọn lásìkò yẹn wíwà máa jẹ́ fitna fa idnun minallahi ta'ala ìyọ̀ǹda látọ̀dọ̀ ọlọ́run ọba àlekíọ́lá pé kí ìnira ọkàn ń tọ́hún yẹn yakunu fitnetan lè dá àlekà lè mùsùlùmí alèmùsí yóò máa jẹ́ àdánwò fún mùsùlùmí tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí tí ìnira yẹn bá yóò sì tún wá máa jẹ́ àdánwò fáwọn tí wọ́n sa idán yẹn náà lọ́nà wo ni àdánwò fún mùsùlùmí láti wò wípé ǹjẹ́ yóò lọ sáré bá àwọn èèyàn tí wọ́n wà ń dìídá ìpè ẹ̀jẹ̀ ṣàánú mi ẹgbà mi ẹ̀rà mi tàbí kó lọ bá àwọn ẹlẹ́bọ pé ẹ dákun ẹ ṣàánú ẹgbà òun wo ni àwọn ayé nù ó rúbọ ń ìyọnu ayé tàbí ó ṣètùtù tàbí ni àwọn ìyá mi ló wá ń di eléyìí o wọn ni mọ̀ bọ̀ gbórí ẹ wá àwòwòwò wa ò lè rí àwọn ìyá mi àwọn ti di ọ̀hún tí yóò lọ ọbẹ̀ àó yatawakkal ala Allah àbí yóò gbàrà lọ́lọ́run ọba wa man yatawakkal ala Allah fa huwa hasbuh ọlọ́run sì ní gbogbo ẹni tó bá gbàrà lọ́lọ́run ọba ó tó inna Allaha balighu amrihi qad ja'ala Allahu li kulli shay'in qadira àlámọ̀rí gbogbo àlámọ̀rí pátápátá ọlọ́run bá ti mú dógóńgó gbogbo nǹkan lọ́lọ́run sì ti ṣe bá ìbùbù rẹ̀ alladhi khalaqa fasawa wàlẹ́dì kọ́dàrọ̀ fàdà suratul A'la ọlọ́run ló dá gbogbo nǹkan pátápátá kọ́lákọ̀ wọn lè kò wọn ò mú tọ́lọ́run dá wá bẹ̀ yẹn lè ifadatil umum kó bá lè jẹ́ pé gbogbo nǹkan tó yà bá ń jẹ́ dàrọ̀ ọlọ́run ló dá wọ́lẹ́dì kọ́dàrọ̀ ọlọ́run ló ń kádàrà tó ń pè bù fàdà yóò sì tún tọ́yàn sọ́nà lọ bí kádàrà rẹ̀ ṣé yóò lọ ọ̀dọ̀ wọn ni àbí yóò gbára lọ́lọ́run suratul eh, namli ọlọ́ni wa man yujibul mudtar idha da'ahu wa yakshifu su'a wa yaj'alukum khulafa'al ard a ilahu ma'allahi qalilan ma tashkuru ọlọ́ni amen yujibu mudtar talẹ́ni tí máa dáhùn ìpè ẹni tara ń ní ìdá dàáhù nígbà tó bá pè é wàyàkṣífù sú àti sì máa ká ìnira àbúrú tí máa ká kú fún ila á ìlà òmà Allah wàájá alókòlá falẹ̀ ó ṣe yín ní àrólé lórí ilẹ̀ á ìlà òmà àtẹ́lọ́hùn mi ń ni pẹ̀lú Allah kọ̀lélá máa ọpẹ́ díẹ̀ tàṣíkò so eyín onú torí àwọn èèyàn máa ń wò pé tawhid rububiyya eh, àwọn kèfèrí náà ní lóòótọ́ ni ṣùgbọ́n àwọn ibì kan wà tí èèyàn ti lè di kèfèrí inú tawhid rububiyya dáadáa irú bí atẹ́dìbìr ìmọ̀ máṣàkóso àlámọ̀rí kódà àtàfilọ̀ kọ́ọ̀lìkì pé àwọn ẹlẹ́bọ nílẹ̀ yorùbá àwọn wọn nínú yorùbá Elédùmarè ló ṣe ara bọ́rọ̀ gidi òun ló gan mọ́rí ní fi ń kì í ní Ọbàtálá Ọbàtáàṣà mọ́rí mọ́rí tí mọ́rí ọmọ ọlọ́mọ ó ní wọ́n fi máa ń pe gbogbo àwọn ààfin àwọn ẹni tó abuké àwọn arọ wọ́n máa ń pe wọ́n ní ẹni òrìṣà torí pé wọ́n gbà yí pé òun ló dá báwọn ló ṣe wù wáá dé ó tún rí bẹ́ẹ̀ náà àwọn kiri yóò náà àwọn náà tó sọnù ó rẹpẹtẹ tàbá àwọn ìran àwọn mọ̀júsí àwọn àwọn àwọn fire worshippers àwọn tí ń bọ náà àwọn ìran ní ram àwọn yẹn wọ́n gbà pé ọlọ́run kan ọlọ́run ló dá ìmọ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run òkùnkùn náà wà ọlọ́run ìmọ́lẹ̀ wà ọlọ́run òkùnkùn wà ìdí mi ẹ̀ tí wọ́n fi ń bọ iná ọlọ́run tí iná ilé àwọn ò máa bọ ogun ìjà òkùnkùn odó ní ọ̀rọ̀ àwọn o ọ̀tẹ̀dìbíir pé àkóso ilé ayé ọwọ́ ọlọ́run ló wà àwọn kan gbé lẹ́bọ̀ọ́ náà látàrí tẹ́bí ìgbà àwọn yorùbá tí wọ́n sọ pé ẹ̀yin tẹ́ sólé ayé ró ẹ̀yin tẹ́ ń ṣàkóso ayé hmm? orí ìkànnù àwọn afáà tó ti kú sófì ó ti kú nínú sọkúsọ tó sọ tí mo gbọ́ nu kí sẹ́ẹ̀tì ń gbà yẹn nígbà tó ń ṣe wáàsí tó débì kan orin kan tá àwọn ń kọ mọ́ríkàsì yẹn lọ mú wá orin orin eh, orin gbà tó yẹn lọ kò tó orin yẹn wá sí mi lórí nsìn tó wá sọ pé ha ẹ káàbọ̀ ẹ hmm, lọ ó wá bẹ̀rẹ̀ sí sọ àrínù náà àrínù náà ràn wá lọ́wọ́ ràn wá ṣe ìyáálé àwòtáàdì bó ṣe ń pè nìyẹn àwòtáàdì jámọ̀rù wátàkì ní tí wọ́n pè ní wákàtí ní èèkàn so tí wọ́n pè lẹ́ẹ̀kan ní èbò peg ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ̀ sì lẹ́sìn ní èèkàn peg gíga kàn mọ́lẹ̀ tí wọ́n máa ń so ẹṣin máa ń jọun ònà ní kódà dùn ní gan ẹran àwọn so gbogbo nǹkan máa ń so ẹran máa èèkàn ó wá ní àwòtáàd ẹ̀yìn èèkàn ẹ̀yìn tẹ́ so ilé ẹran wá ṣe lónìí ẹ̀hẹ́n ya rántí orin yẹn ìbàdàlá ríjà aláàlá àyínà náà bí aonílà orin yẹn níjù ìbàdàlá ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹrú sí ọlọ́run aláàlá ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn kankan àyínà náà ẹ̀ràn wá ṣe bí aonílà pẹ̀lú àrùn ìṣẹ̀lẹ̀ máa wọ̀ yẹn o ìgbà tó wọ́n mú ló bá ní wọ́n dé rẹ̀ wọn ah! subhanallah hàdì shirk ẹbọ ni torí pọ́lọ́wọ́ ọba ni la tad'u ma'a Allahi ilahan akhar má ṣe pé olúwa mi ọlọ́run mi ma Allah má ṣe pé ud'u Allah wa ud'u rahman pé Allah ní Allah tàbí kò pè ní arahman ayyama tad'u falahu al-asma'ul husna àmọ́ rántí o kì í tó bá fẹ́ pè é tó fi pè ọlọ́run rántí pé tọ́lọ́run làwọn orúkọ tó rẹwà o tó wà nù kùránì o tó wà nù súnà o kì í ṣe pé wọ́n lóde torí pé ẹ̀yin ẹ̀rí pé kì ṣe ọlọ́run mọ́ tẹ̀sílẹ̀ ẹ̀ káàbọ̀ ọlọ́run sànù wa so idan ìwáhìdùlọ yóò ṣe ọlọ́run lọ́kàn fi rububiyya ti í inú jẹ́ olúwa rẹ̀ yóò gbà pé ọlọ́run ló ń fi kankan yẹn olóhùn kó fún yẹn kò ní máa lọ òwúrọ̀ kò ní máa pé nǹkan míì yóò dojú kọ lọ wà tàwákùlù láàyè àti bẹ́ẹ̀ sì ni tàwákùlù gbára lọ́lọ́run ò lè wà láyé ìlà bá àdá aliyakin aliyakin fi iman àyàfi lẹ́yìn ìgbà tí yóò àfi kó wá láti inú ìgbàgbọ́ tí ò sí iyèméjì ń bẹ ìgbàgbọ́ tó dájú aliyakin nìyẹn ni pé kéèyàn nígbàgbọ́ pé gbogbo tọ́lọ̀ ń sọ ọ́nù kúránkà anahu gẹ́gẹ́ bí ẹni pé ń tàn yá ń dòrò ilé ìyá àná ó ń wò báyìí ní ojú kò ju bọ́lọ̀ ṣe sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ fún rí bọ́lọ̀ ṣe sọ̀rọ̀ àlùjànnà bẹ́ẹ̀ fún rálì jẹ́ náà yẹn ìgbà yẹn ni yẹkín lè wá yẹkín ló lè bí tàwákùlù wàtàwákùlù bẹ́ẹ̀ sì ni ìgbára lọ́lọ́ yóò bí mọ̀ kan kí ni yóò bí yóò lè dì má dá al-istiqama ìdúró ṣinṣin mi ò ní jẹ́ èèyàn lọ ṣẹbọ mi ò ní jẹ́ kéèyàn èèyàn wà á إن الذين قالوا ربنا الله ثم استقاموا mẹ́sítàkọ́ọ̀mù àwọn tí wọ́n sọ pé olúwa wa aláàlẹ́ lẹ́yìn náà wọ́n dúró ṣinṣin téèyàn ọba ní tawakul ìgbáralé kò lè dúró ṣinṣin ó ní àyà wa ah, hajaf tó bí ismail níjọ́ náà lọ́hùn gbà tí ibrahim filẹ̀ pẹ̀lú dóró mi ẹyọ kan péré ní the arden lọ́yẹ̀rì di zara'i ilẹ̀ tí ò sílẹ̀ òkò tí ò sí nǹkan kan ò lè hù bẹ́ẹ̀ tí ò sì sí omi kankan pẹ̀lú ọmọ tó mú ọyàn lọ́wọ́ torí pé ní yakin ó wá gbára lọ́lọ́run lẹ́yìn náà ó wá ní ìsìnkọ́mọ dúró ṣinṣin yóò dẹ̀rùn lọ́wọ́ yóò ṣe ọlọ́run lọ́kàn fí olùhìyàtì èyí níbi ẹjọ́ sìn kò ní sin nǹkan mi alakhawf àníwá ilé bàdà ṣe ìdẹ̀rù gan ara ẹjọ́ sìn ni o torí pọ́lọ̀ ń sọ fún àwọn àbámi Israel ó ní wà ìyá àyà farhabun èmi ní kẹ́ máa bẹ̀rù wà ìyá àyà fatakù èmi ni kẹ́ ẹ̀ páyà ìyá àyà farhabun irihab ṣùgbọ́n terrorism lárúbáwá ni wọ́n pè irihab òní wọ́n pè ní terrorism so farhabun pé ẹ̀rọ ni pé máa bẹ̀rù terror ọ̀làní hàn èmi ni kẹ́ máa bẹ̀rù al-khawf mo rántí ti pẹ́ ó ti pẹ́ ó ní gbogbo ní nineteen pẹ́ jù náà látàwọn àfúkà àdéhùn àfíkà ní sàkómi ní kárẹ́mbí. Musa Idris ló ń ṣe lẹ́kṣọ̀ ọjọ́ yẹn níbi mosque ṣàkóyè tìǹbù yẹn ó ti pẹ́ ọ nineteen nígbà Babangida strike yẹn sì bá gbàgbé ló máa bọ́ sí. Musa wa ń sọ̀rọ̀ ó wá ń sọ̀rọ̀ àjẹ́ pé àjẹ́ ló bàbá kan kàn ní ẹ́ àjẹ́ bó ṣe sọ̀rọ̀ ó sì fò dìde níbi ìjókòó wá sí yóò tẹ̀ ń sá lọ bẹ́ẹ̀ tí Musa ṣe dáko àjẹ́ ìmọ̀ àgbà ó ti kó sínú ṣírkù lẹ́kọ̀ọ́f ó ti kó sínú ẹbọ ìbẹ̀rù ó ń bẹ̀rù àwọn àjẹ́ ju ọlọ́run lọ ó gbà pé agbára kan wà tí ó fi lè pa ọ́ ọ̀rọ̀ tí mo sọ yẹn físíkà ni ò kì í ṣe pé kì í ṣe pé wọ́n fi sọ fún mi mo rí ni ìgbàlá yìí tí wọ́n sá ṣe sọ lórí àjẹ́ àwọn àìsí ìdíjó dẹ̀ ń lọ olùbàdàn bóyá àwọn kankan ti ṣẹlẹ̀ sí rí tàbí ìran rẹ̀ wọ́n ti wá sọ fún pé a ó dàbí ìjọ náà mo bàbá kan náà bàbá yẹn ti kú sí ìkọlọ̀ boríjì mùsùlùmí gbàdúrà ń sàlàyé ká máa kó mọ́ ah, bàbá yẹn ní àkíyèsí àwọn ni pé táwọn bá kó mọ́ àwọn ọmọ yẹn ń kú ní ìjẹ́ káwọn kó mọ́ mọ́ o táwọn bá ti kó ẹran àwọn ní káwọn ṣe sun náà àwọn ọmọ yẹn ń kú àwọn ọmọ yẹn ń kú ah, ẹgẹ ó gbà pé àwọn ayé ló ń pa wọn sàtìbẹ́ bẹ́ẹ̀ lọ so ṣírík alakọ́ọ̀fù wà nù ẹ̀bọ dáadáa mahabba gan bẹ́ẹ̀ ìnífẹ̀ẹ́ àyà ìhun wà nùkúrà tìbí iná wà nùkúrà nù tọ́lọ́wọ́ bá sọ pé tọ́lọ́wọ́ bá sọ pé ó ń bẹnu àwọn èèyàn hmm? tó jẹ́ pé wọ́n mú àwọn nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ àrùn dáadáa wàmínà náà sì máa ń yẹ tẹ́kìdú mìndú nílá ìhàn dáadáa yọ̀ṣìbú náà hùm ká hùbìlá wàlẹ́dínà àmànú àṣàdù hùbàlìlá ó bẹnu àwọn ènìyàn man yattakhidhu min dunillahi andada wọ́n mú ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ní dánlẹ́ni tí wọ́n ń ké sí tí wọ́n pè wọ́n pè wọ́n lólúwa wọ́n pè wọ́n lọ́lọ́run yàtọ̀ sí Allah eh, yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ sí wọn gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n nífẹ̀ẹ́ sí Allah ọlọ́run wọn ní àmọ́ṣá walladhina amanu ashaddu hubban lillah àmọ́ wọn onígbàgbọ́ òdodo òdodo ní tiwọn ìfẹ́ táwọn ní sí Allah ju tiwọn lọ fẹ́lẹ́ bọ̀ ẹ̀sìn ráwọn èèyàn lóòótọ́ fẹ́gùn bá jáde mo wà ní gáràjì ní kárẹ́njọ́ kan níbi ilé ọba ẹgbẹ́ ẹ̀bẹ̀ ní títì ṣá àwọn eégún kan wá ń jó ẹnìkan wá ń sọ pé bọ́dà kan sọ pé eégún mọ̀mọ́ yẹn ní tàjọ́ ìyẹn ni pé sílẹ̀ sílẹ̀ mo rí pé ìyá yẹn nífẹ̀ẹ́ ségun yẹn pé tàjọ́ tàjọ́ tàjọ́ ọjọ́ ká ṣe tiẹ̀ ṣùgbọ́n yẹn bó ṣe ń ṣe ara ẹ̀yẹn ti rí pé bíi pé èèyàn fẹ́ mọ ọjọ́ inú ẹ̀ ti tó nífẹ̀ẹ́ sí wọn. yàtọ̀ ẹlòmíì tí egun bá jáde ṣùgbọ́n tí wọ́n bá ní láìláìláìlá ìlànà tí ìbẹ̀rù nínú sọ́rọ́tù àǹfààní ọlọ́run sọ̀rọ̀ gba ìbẹ̀rù náà ọlọ́run bá sọ pé alladina idha <laughs> ọlọ́run àwọn èèyàn tí wọ́n bá dákọ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ báyìí pé Allah wajilat qulubuhum ọkàn wọn ó sì ọlọ́run kò ẹran pípa irú ìtọ́dún tá à ń ṣe lọ́wọ́ ìtí ó máa parí lónìí inshallah ta'ala ẹ̀rì pé ẹran tiwa nígbà tá a fẹ́ allah akpa ní orúkọ allah ọlọ́run ló tóbi jùlọ àmọ́ àwọn ẹlòmíì tí wọ́n bá ń wọn ò ní pa ìyẹn ni ibrahim ní wa dájúdájú mi wà màṣíàyà àti ṣẹ̀mí mi wà màmá àti àtòkù mi ìyẹn ní èdè yorùbá rẹ̀ ní òkú mi àtààyè mi ìyẹn là ń pè ní takdim wa ta'khir tó àánú bàlágọ̀ tó bá ń kọ́ ọmọ ní bàlágọ̀ ọ̀nà lúgọ̀ tó wá rí takdim wa ta'khir tó yẹ kó wà wájú tó wà lẹ́yìn ó kọ́ ọ̀nà èdè yorùbá irú ẹ̀ ní òkú mi àtààyè mi <laughs> ṣùgbọ́n ààyè la wà tẹ́lẹ̀ ẹ̀ wọ́n gbé iwájú sẹ́yìn wọ́n gbé ìsíwájú lè ìfádà kíni lè tó fíìlù taukid òkú mi ayé mi lillahi rabbil alamin tí Allahu ta'ala ni la sharika lah kò sí kò sí orogún fọlọ tó náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pẹrun wọn ní kó lọ pẹrun fáwọn ayé wọn ní kó lọ ṣe báyìí àwọn prógráàmù pọ̀ ní rédíò hmm? ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ eh, ní Ondo state níbi tí mo máa ń gbọ́ bàbá oníkókò àṣírí eh, kí tó ni bàbá oní gíláàsì ìyẹn ládó oríṣiríṣi wọn ilẹ̀ ìbí àfáàfá náà wọ́n máa ń pera ní òtẹ̀ tó máa kíw ẹ máa bọ̀ bàbá afàgbọ́n afàgbọ́n túdè afàgbọ́n jáde wọ́n dẹ̀ máa kíw wúrúwúrú gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣọ́k ọlọ́run nìkan là máa pè kò sí kòkò kan tá a fẹ́ lọ pè hmm? ẹlẹ́ẹ̀kẹta ní tawhid al-asma wa sifat fi asma'ihi wa sifatihi asma'ihi al-husna wa sifatihi al-ulya yóò sọ ọlọ́run lọ́kàn bí àwọn orúkọ rẹ̀ tó rẹwà àti àwọn àròyìn rẹ̀ tó ga àmì lè ṣàlàyé èèyàn tó rọ́rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n ètò ṣe pàtàkì ni pé a gbọ́dọ̀ pé ọlọ́run lórúkọ kankan àyàfi tó alẹ́rìí fún pọ́lọ́n pera ẹ̀ bẹ́ẹ̀ tàbá náà bí pé mùsùlùmá tó lálàáfíà irú ẹni ká pẹ́lọ́ ní ọba àdìgún àrò àdìgún àró èwo làró àró oyè kan tí wọ́n máa ń jẹ ni àbọ̀mọ̀ àwọn oyè kan ní àró àrá ẹ̀rí fún àró ṣùgbọ́n bá àdìgún tí máa di nǹkan tí ń gún náà ń sì fàtì inú ìròyìn ọlọ́run ó máa tó bá di nǹkan yóò gùn bàtà àró àrí yẹn bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. ìkà òṣìkà àrínú àrínú ìròyìn ọlọ́run kò sì sí ìkà nínú kíni nínú ìròyìn ọlọ́run kò sì òṣìkà kò sí ní orúkọ ọlọ́run àtàwọn kan bá bá bá kọ́lọ̀ kó ṣàánú àṣà lọ́rọ̀ so even àlàyé tá à ń ṣe náà ni pé à ń dúpẹ́ kọ́lọ̀ ṣe wá mùsùlùmí ló lọ gbé pé kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ eré kí ọ̀gá dídí jáde ìrìnnà ńlá sàlátù irú àná báyìí àwọn míì jẹta òní ń ṣàṣàlátù àkànṣe àdúrà àwọn afáàdó ń ṣàṣàlátù fáwọn obìnrin gbogbo àwọn ìyá yẹn àtàwọn obìnrin òkòjọ sọ́dọ̀ wọn ni wọ́n ń ṣàdúrà ọdún ọmọ fowó lẹ̀ ẹ̀rín iṣẹ́ nìkan nígbà tí wọ́n bá tún parí wọ́n tún lọ ń ṣe jálàbí lọ́dọ̀ wọn padà ẹ̀rà adìẹ funfun wá ẹ̀rà adìẹ dúdú wá adìẹ yẹn tó bá rà dọ́dọ̀ wọn ò nílò lẹ́sẹ̀kẹsẹ̀ wọn àbẹ́yẹlé wọn ò mọ́lẹ̀ torí pé àwọn tó ń ta tó bá ní bí àbàwọ́n dúdú wọn ó já wọn ó tún kú ọbẹ àjẹnú ó dẹ̀ ti sọ fún wọn pé funfun nìkan ni àbí bí wọ́n á tún dè mọ́lẹ̀ wọ́n wá wò títí di ọjọ́ mélòó kan tí àwọ̀ mi ò bá wá jáde lára ẹ̀ ni wọ́n ṣẹlẹ̀ ọ̀dọ̀ ìta àjẹnú sọ pé kí wọ́n lómi ẹyẹlé funfun ẹyẹlé dúdú òun ló fa àwọn ọ̀fọ̀ tó bá ń gbọ́ tó bá ti ń dárúkọ àwọn kíníkan nu ọ̀fọ̀ ẹ bá ní bí òru bí òru ní ṣe kú mú àgbè a jẹ́ pé ikú tó wà nù àgbè wọn jẹ́ ń pè ní àgbè kìíní igbá tí wọ́n máa lóko yẹn hàn ó wà nù èlò tí wọ́n lò nìyẹn fífi lójú rí mú bọ̀ọ̀bọ̀ làgùntàn wò ojú àgùntàn yóò wà nù tí wọ́n lò fún kìíní yẹn ni bí òru bí òru ní ṣe kú mú àgbè ikú mú àgbè wà nù kan tí wọ́n lò nìyẹn mo rò pé ibi yìí báyìí nìyẹn lórí wọn ó padà lọ bára àfa níbi títí ń pọ̀ fọ̀ àwọn àfáà tó ń lọ́ọ̀dì wà lálẹ́ ẹ̀bà wọn lórí ìta tí wọ́n lọ gbẹ́bọ̀ dáadáa dáadáa àwọn nídẹ̀ ń ṣàṣàlátù fún wọn ó padà ṣàṣàlátù wo lẹ́wà ṣe ń bẹ̀. ẹ rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn Islam kọjá bẹ́ẹ̀ sì ni tàwíìdì yẹ gan-an gan-an ló lórí torí pé ọlọ́mọ bá sọ pé inna Allah la yakfir an yushraka bihi shay' wàyà kìrú màdù nàdá àlìkalẹ̀ mẹ́yàṣà gbogbo ẹ̀yin bá ti ṣe ẹbọ tí yóò tún bá kó tó kú ọlọ́run ní forí jì rárá àà ah, ó kọ́lé àà ah, òun ló kọ́ mọ́ṣáláṣí ṣùgbọ́n tó ajẹ́sẹ̀ mí ló ṣe o wàyà kìrú màdù nàdá àlìkalẹ̀ mẹ́yàṣà tó wù yóò forí jì ìtumọ̀ rẹ̀ ń gbé káníkù tù bá ní ẹ̀ṣẹ̀ yẹn tó fi kú tí ò bá ti ṣe ẹbọ hóòpù kọ́lọ́run tó forí jì wọn bó wọ náà gan kò ní ránu náà làwọn apá àwọn súnà bí máa ń ṣàlàyé ẹbọ pé kú oúnjẹ téèyàn bá lọ ṣẹbọ gbogbo tó ń ṣe yìí làyín náà ṣúrọ ta iṣẹ́ mọ ti bàjẹ́ ọpẹ́ dídá bẹ́ẹ̀ máa parí ẹ ṣe pàtàkì gan àkọ́kọ́ tá a sì mọ̀ pé ó ṣe pàtàkì ní olóbẹ̀rẹ̀ kùránì lẹ́yìn ìgbà tó Ọlọ́run ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe bẹ̀rẹ̀ nǹkan bisimilayi rahman rahim kí ló tẹ̀lé alhamdulilayi rabbil alamin ọpẹ́ ló bẹ̀rẹ̀ ẹ̀gbọ́ngbà tó lọ́n ṣe gbogbo iṣẹ́ ọ̀nà alhamdulilayi rẹ̀ wàkúlẹ̀ alhamdulilayi alladhi lam yattakhidh walada sọ pé alhamdulilayi ọ̀pẹ́ ni fún ẹni tó jẹ́ pé kò kò bímọ lam yattakhidh walada kò adopt ọmọ kò lọ ra ọmọ àmì kò mú ẹnìkan kó fi sípò ọmọ kò bí ọmọ kò sì pé ẹnìkan kan lọ́mọ alhamdulilayi lẹ́dí anzala ala abidi ilikitara sọ́nà tó káfí bẹ̀rẹ̀ rẹ̀ ọpẹ́ ni fún ẹ̀yìn ní fún tani alẹ́dí anzala ala abidi ilikitara tó sọ ọ́ kalẹ̀ fún ẹrúsìn rẹ̀ muhammadu ní sallallahu alaihi wasallam kíní alikitaba qur'an walam yaj'al lahu iwaja tí kò sì jẹ́ kí gbọ́ngbọ́n kó wà ní qur'an kò sí kọ́nu kọ́ hàn bẹ́ẹ̀ kò sí wíwọ́ ń kò sí wọ́kọ̀wọ́kọ́ ń قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا يعني بعد الله سبحان ربك رب العزة عما يصفون يعني بعد سورة الصوفات وسلام على المرسلين والحمد لله رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين ẹ̀rì sọ́dọ̀tì fàtìrì púpọ̀ alhamdulillah alhamdulillah ọlọ́wà ní ẹmọ agbọ̀ ìyẹn láti káfẹ́ ilé ìṣàlá ọlọ́wà ní la in shakartum la azidannakum wa la in kafartum inna adabi la shadide òní máa yà fàálù lọ́ọ̀hù bí àbábìkún ìṣàkárùtún wà áàmẹ́ntún wàkánà lọ́ọ̀hù ṣàkírọ̀nà àlìmá máa yà fàálù lọ́ọ̀hù bí àbábìkún kò sí tọ́lọ́ fẹ́ fi ìjẹ níyà yín kò sí tó fẹ́ fi ṣe ká jẹ yín níyà kọ́lọ̀ ní kò sí tó ń fi ṣe òun ò ní jẹ yín yà pẹ̀lú májẹ̀mú kínní ń ṣàkàrọ̀tún tẹ bá ti dúpẹ́ orí tí mo ṣe fún yín wà á máa ń tún tẹ̀sí gbàgbọ́ májẹ̀mú méjì ni torí pẹ̀lú mi náà ti jí láàárọ̀ tó ti jójójójó mo dúpẹ́ orí mo dúpẹ́ orí o bàbá bàbá tó pè yẹ gan ọlọ́run ti bínú sí sọlọ́tù Mariam àwọn kí lọ́lọ́run sọ takadu sàmẹ̀wáàtú yàtọ̀ fàtọ́rù náà minhu. Hmm? sánmà fẹ́rẹ̀ ẹ̀ fàya nítorí pé ọpọlọ ní bàbá wọn. ìyẹn nìkan kọ́ bẹ́ẹ̀ sì ni wàkọ́lù takọ́dà rahman wàládà ní bẹ̀rẹ̀ rẹ̀ subhana hm? ọlọ́run tó ní àwọn òkè náà ní tìtì wọ́n fẹ́ kú dànù bẹ́ẹ̀ ni ilẹ̀ náà fẹ́ rí ó fẹ́ fàyà ó fẹ́ ó ó fẹ́ rí à ń tahiru lè jìbálù haddan òkè fẹ́ kú dànù ni àǹdà àwò lè rahman wàlàdà torí pé wọ́n pe ọmọ mọ́lọ̀ torí náà ẹni tó ní mo dúpẹ́ o bàbá ọlọ́run tó ń bínú sí i dàbí ìgbà kan náà nàìjíríà bá ń wọ òṣè òṣè òṣè bàbá mùsùlùmí ò gbọdọ̀ bá ń wọ yìí tó tẹ́ bá ti mú ọlọ́run ṣoṣo tá a ṣàlàyé tó ń sìn nípa ṣíríkì tẹ dúpẹ́ ẹ̀ ní jìyà kankan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó wá ní lain ṣakarutum eh, tẹ bá jẹ́ múmi ní tẹ wá ń dúpẹ́ fọ́lọ́run lórí oore tó ṣe fún yín la azidanakum ìbúra ni ọ̀la àmúlẹ̀kọ́sà ní ìbúra òun ò wá máa ṣàlékún fún yín tọ́lọ́ba ọlọ́run èyí sì purọ́ àbọ́lọ́run purọ́ ni inna Allaha la yukhlifu al-mi'ad kì àdéhùn rẹ̀ sọlọ́dúnlá ìyìn ìṣàkàrò tó náà sí ìdànìdàkọ̀ àmọ́ tẹ́ ẹ̀ bá mú orí mi ọlọ́run tẹ́ ẹ̀ dúpẹ́ fún mi tẹ́ ẹ̀ máa lóore complain ní ṣáá ìtọ́lọ̀ṣe ẹ̀ ní sọ pé mo dúpẹ́ eléyìí o iná àbá ìbílẹ̀ ṣẹ̀lẹ̀ ìyá mi ọlọ́run lè kókó ọlọ́run jẹ wá níyàwó àbí tẹ́ ẹ̀ mú orí ọlọ́run tẹ́ kẹfìrí ìyẹn ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ̀ máa ń kìnnà àdúpẹ́ fún ọlọ́run tó ṣe wá mùsùlùmí ọjọ́ òní monday lónìí àbí yaomil ismail àbí táǹpì ní àti ní ààwẹ̀ wà lónìí àbí kò sí méjìlá ààwẹ̀ tá a bá sọ pé wà lónìí ààwẹ̀ monday àti thirteen ọjọ́ kẹtàlá oṣù ojú ọ̀run ọgbọ́n ní nípa tí obìnrin yìí dàṣùmọ́ ànígbà rò nítorí àdìsá àkàlà náà kí lànà bì sọ àyà tẹ̀síríkì àyà àwọn wà ṣèrèbì ọjọ́ jíjẹ àti mímu ni ànábì ní àwọn ọjọ́ ọdún mẹ́ta ọjọ́ jíjẹ àti mímu ni onídẹ̀ẹ́jọ́ kan náà ó tún ní àyà mú dábàá àwọn ọjọ́ tá a mú ẹran bá ń fẹ́ràn jíjẹ mímu nítorí náà kò sáwẹ̀ kankan ànígbàwẹ̀ monday àdẹ̀ nígbàwẹ̀ thirteen àwẹ̀ mẹ́ta ń oṣù gan kò ń ṣe thirteen fourteen fifteen nìkan ẹni tó bá ti ta sábà rẹ̀ lè wá lọ gba ọjọ́ mẹ́ta míì ṣàlásàtú àyà mi fi ṣáàrí ọjọ́ mẹ́ta nu oṣù ṣùgbọ́n nítorí pé àyàmù lè bíìd àwọn ọjọ́ funfun yẹn nílẹ̀ dáadáa tó tún ga kánàbí ṣàlàyé àwọn àpọ̀lọpọ̀ àwọn yẹn wá máa ń gba mẹ́ta nu oṣù yẹn níbẹ̀ mo rò pé ti wá sí ìfún ẹni tó bá ti ba sábà rẹ̀ tí ò ní gba tòní lè gba ọjọ́ mẹ́ta nu oṣù yìí náà láwọn àsìkò yìí láti fi jẹ́ kó bá ìṣesí rẹ̀ mú tó ti ń ṣe tẹ́lẹ̀ tó ti dún nínú ọjọ́ mẹ́ta nu oṣù wallahu ta'ala a'lamu àbẹ́lẹ́wọ̀n balẹ̀ ìṣọ́lá kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ju báyìí ṣàlàyé rẹ̀ lọ dáadáa yìí tí aláàṣì ṣe fún ìdíkọ́ àlùkù wa lọ́mọdé kó bàjẹ́ lékún dáadáa ọlọ́kùn ṣe fẹ́ ẹ̀ṣẹ̀ ìyapa ọlọ́run àṣìṣe ìkọjá ààlà ó wà ní àdámọ́ ọlọ́run fún àwọn ọmọ ènìyàn ìdí nìyẹn tọ́lọ́run ọba fi gbé nǹkan kan tá à ń pè ní àtàwọ́bà wal istighfar wa rahma tó fi gbé kalẹ̀ ìrònúpìwàdà ìwà àforíjì hàn ọlọ́run ìgbé kalẹ̀ abẹ́ ọlọ́run bá lè kí ọlá gbogbo ẹ̀ṣẹ̀ wa pátápátá ọlọ́run kò ṣàforíjì rẹ̀ fún wa gbogbo ìkọjá àlà wa ọlọ́run kò ṣàforíjì rẹ̀ fún wa gbogbo àwọn ìyapa àṣẹ ọlọ́run ọba wa ọlọ́run kò ṣàforíjì rẹ̀ fún wa gbogbo àwọn àṣìṣe wa ọlọ́run kò ṣàmójúkúrò fún wa اللهم اغفر لنا ذنوبنا جميعا واعف عنا خطيئتنا إنك أنت الغفور إنك العفو الغفور الغفار التواب برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو غفور غفار تواب تحب العفو فاعف عنا واغفر لنا وتب علينا برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم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 فلا تكلنا إلى أنفسنا طرفة عين أبدا اللهم ربنا آتنا في ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته